nínú tíyà kọ̀ọ̀kan yẹn ló ti ń pa irọ́ mọ́ lọ́hùn pọ́lọ́ ń bò ń sọ̀rọ̀ ń bẹ̀. tá a bá wá ní gbogbo tí yẹn pátá láàjókòó tì wàláyì a ní mú nǹkan mìíràn sọmọ kálíkì amófìdé àwa ni ọ̀dà ẹ jẹ́ kí a ti bi ìsáná kí èso oògùn ẹ jẹ́ amútìrà kan nínú àwọn tìrà yẹn àwa mú tíra al-istifta al-istifta nínú tíra al-istifta yìí nǹkan tí mo ṣàkíyèsí ni pé orúkọ súrà ni mo fi sọ̀wé ẹ̀ orúkọ súrà ni Mirza Ghulam Ahmadu ló máa fi sọ ìwé rẹ̀ ara àyínìkí ẹ̀ nìyẹn tí mo get so nínú al-istifta yìí okay Eh, àwa rí àkójọpọ̀ àwọn ìmísí tó lòun gbà látọ̀dọ̀ ọlọ́run pages ẹ̀ ń lọ bí pages bíi mẹ́wàá ìyẹn la wá ń yiri wò pé ẹ àka ìmísí gan-an fortunately lárúbáwá nìyẹn ẹ àyẹ̀wò káwá bóyá ọ̀rọ̀ tó mọ́pọlọ wá wà ń bẹ́ẹ̀. awa yiri ọrọ yẹn àwa yiri ọrọ yẹn wò ok àti wá ka gbogbo súra alisifta rẹ yẹn àti kà láti bẹ̀rẹ̀ dópin àfọjọ́ méjì ka n'ijokoi níjókòó yìí ẹ́písòdù méjì la fi kà á àwa ń fẹ́ mọ analyse ẹ̀ àti wá rẹ̀ lọ ohun tá a wá ṣàkíyèsí ni pé arákùnrin yìí ọ̀gbẹ́ni yìí mirza gulam ahmadu olùdásílẹ̀ ẹ̀sìn amadiya aṣáájú àwọn ìjọ amadiya àwa rí i pé ó jalè kùránì ni ó jalè alùkùránì ni o olè ló jà kò gbásọ o kò gbé bàtà o ṣùgbọ́n n tó ṣeun olè náà ni wọ́n máa pè é yorùbá nítọ́mọ ẹni bá ń jalè ká wí èwo ni pé ọmọ ń fẹ́ wọ́. lára olè jíjà òun ni kíyàn lọ jí iṣẹ́ tẹ́nìkan ṣe kó wá pa ọkọ̀ ẹ̀dà kó lọ́dà kó wá gbó tiẹ̀ lé nínú iṣẹ́ publication ìtẹ̀wéjáde nínú iṣẹ́ uh, iṣẹ́ art àwọn iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọnà gbogbo àgbáyé ni wọ́n gbà pé ó máa ń ní originality so there is a law of originality of publication. tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé òfin di ẹnikẹ́ni tó bá fẹ́ yọ àyọlò nínú iṣẹ́ ọpọlọ ẹnìkan tàbí nínú iṣẹ́ ọwọ́ ẹnìkan láti mékì rẹ́fẹ́rẹ́nsì sí wípé ọ̀rọ̀ yìí o inú ìwé báyìí lòun ti yọ wá o ó gbọ́dọ̀ acknowledge ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ tó bá fi lè publish ìwé yẹn jáde bí ìgbà tó gá sí pé òun ni ọlọ́run fún nípìlẹ̀ yóò lo ẹ̀wọ̀n ni o yóò lọ sí ẹ̀wọ̀n ni that is piracy ọdún mẹ ọdún mélòó lẹ́wọ̀n ẹ̀wọ̀n piracy Nàìjíríà. Eh? between seven láàrin seven sí ten years ní ilé ẹ̀wọ̀n pé ó ó ó daṣẹ́ oníṣẹ́ kọ wọ́n wá gbàmú. àwa rí pé gulam amadu ó da kùránì kọ ọwọ́ agbóòkù ara rẹ̀ lé. ọ̀nà tó wá gbà ṣe àjíkọ yìí àdàkọ yìí ó lágbára púpọ̀ débi wípé gbogbo mùsùlùmí ayé pátá ló yẹ ká dìde mọ́ ìjọ amadíyà lọ́rùn pé èé ti rí tẹ́ ẹ fi tọwọ́ bọ àlùkùránì lójú tó báyìí. ó wá lọ kó súrà kan jọ tá a lè pè ní súrà ìsìftà ó wá wọnú kùránì láti bẹ̀rẹ̀ dópin yóò àwọnú súrà kan ó lè mú odidi àyà yóò jí mú yóò ti bọnu súrà rẹ̀ ó lè mú ó lè mú odidi àyà yóò jí mú ó lè mú ìlàjì àyà yóò dì mú ó lè fi nǹkan gbà lẹ́gbẹ̀ẹ́ níwájú ó lè fi nǹkan gbà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ó lè pa ó lè ṣe àyípadà ọ̀rọ̀ yẹn àmọ́ tẹ́ ẹ mọ̀ mọ̀ wípé àlùkùránì lọkùnrin yìí èyí láti wá ń bá bọ̀ láti bíi ọjọ́ mélòó kan sẹ́yìn ìjọ amadíyà ti ń gbọ́ tà ń sọ o wọn ò fèsì o. ṣe é mọ̀ pé ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹnu ìyá ó lé o ọmọ olè tí ẹ sì làwọn àwọn ẹsẹ ìyá olè ọ̀gá wọn ní ìyá olè ó ní bàbá olè tó jí alukurani kọ tó wá gbé ọkọ tiẹ̀ sí tó lọ́lọ́run fi fún un ní mi a ti wá. a ti wá ń yọ ọ́ jáde fún un níkọ̀ọ̀kan èjèèjì ok ibi tá a wá dé báyìí ibẹ̀ láti wá gbé e àwọn ọ̀rọ̀ tí mo sọ síwájú yìí mo sọ gẹ́gẹ́ bí ìṣesí ìlànà ìkọ́nilẹ́kọ̀ọ́ pé níbẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọ́n fẹ́ kí olùdánilẹ́kọ̀ọ́ tàbí olùkọ́ni kó sáré gbé ìfáàrà wá kó mú ìfáàrà kó mú wá ok so that gbogbo àwọn tó bá wà níbẹ̀ wọ́n lè mọ̀ wípé ibi tí ọ̀rọ̀ dé dúró nìyẹn. so ibi tọ́rọ̀ dé dúró báyìí òun náà ni à ń wò lójú screen wa báyìí. ẹ wo nǹkan tí ń bẹ ní ojú pátákó òun ẹ̀yin tẹ́ ẹ sì wà lórí nẹ́ẹ̀tì náà ẹ wo ojú sẹ́ẹ̀tì yín ibi tí a bá fi ìlà pupa tá a fi ká mọ́ra la fẹ́ kí ibẹ̀ la fẹ́ sọ nípa rẹ̀ ohun tá a fi ìlà pupa ká mọ́ra ń bẹ̀ yẹn òun ni. ó ní e, e, mirza gulam ahmadu alikazab ó ní ọlọ́run bò ń sọ̀rọ̀ ok wípé wàtámàtì kẹlìmọ̀tò rọ́bìkà wàtámàtì kẹlìmọ̀tò rọ́bìkà ọlọ́run bò ń sọ̀yún lọ́dọ̀ tiẹ̀ àyà kan nu o àyà tiẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ hyphen ìparí ẹ̀ hyphen hyphen ni wọ́n fi dẹ́màkéètì àyà kan sí àyà kejì ok ọba ọlọ́run bò ń sọ̀rọ̀ pé wàtámàt kalimatu rabbika àyà yìí gbólóhùn yìí mirza gulam amadu ó jalè rẹ̀ ní nínú alukur'an ààyè tó ti jalè rẹ̀ ó níwọ̀n yìí. Surah Hud, Surah Hud, Quran 11, verse 119. Verse 119. Surah Hud. Allah subhanahu wa ta'ala sọ pé illa man rahima rabbuka walidhalika khalaqahum watammat kalimatu rabbika la amula anna jahannama minali jinnati wannas ajma'in. ó wá bọ́ sínú àyà yẹn ó lọ yọ watammat kalimatu rabbika ìyẹn jẹ́ ìní. èjì the same ọ̀rọ̀ yìí kan náà ó tún wà nínú quran seven verse one thirty seven quran seven verse one Quran 7 verse 137. thirty seven wàtámátí kẹ́límátù rọ̀bíkà ó tún wà níbẹ̀ Allah subhanahu wa ta'ala O sọ pé وأورثنا لقوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون سيتري wàtámátì kẹlímọ́tò rọ̀bíkà gbólóhùn kùránì ni kìí ṣe gbólóhùn mirza gulam ahmadu ó ni. the same wàtámátì kẹlímọ́tò rọ̀bíkà ó tún wà nínú ani am quran six verse one one five quran six verse one one five gbólóhùn gangan ló bẹ̀rẹ̀ àyà yẹn. Allah subhanahu wa ta'ala sọ wípé wàtámẹ́t kalimatu rabbika sidikon wa adilan la mubaddila li kalimatihi wa huwa as àlẹ́ al-alim. pẹ̀lú yẹn ó jẹ́ ká mọ̀ wípé mirza gulam ahmadu alikazab ó lọ jalè wàtámátíkẹ́límọ́tò rọ̀bíkà ó jalè rẹ̀ látinú súrà mẹ́ta nínú alukur'an súrà al-an'am quran six verse one one five súrà al-araf quran seven verse one three seven àti súrà hud quran eleven verse one one nine ìyẹn báyẹn mirza gulam ahmadu ó tún jalè gbólóhùn míì nínú alukur'an fún ìjọ amadiya láti fi hun súra al-istifta rẹ̀ fún ìjọ rẹ̀ ó ní ọlọ́run bó ń sọ̀rọ̀ wípé alaysa haza belhaq alaysa haza belhaq. ibi tó ti jalè rẹ̀ ní suratul an'am quran six verse thirty ibẹ̀ ni mirza gulam ahmadu ti jalè gbólóhùn yẹn wá. níbi tí Allah ti sọ pé wàhálà ò tààrọ̀ ìwúkì fún ala rabbihim kọ́ọ́lù alaysa hadha bilhaqq qalu bala wa rabbina qal fadhuqu al'adhaba bima kuntum takfurun ó wá bọ́ sínú odidi àyà yẹn ó wá lọ rèé yọ alaysa hadha bilhaqq yọ jáde ó di odidi àyà kan nínú súra al tí mirza gulam ahmadu gbé kalẹ̀ fún ìjọ amadiya mirza gulam ahmadu o yéé jalè kùránì ma. olè míì tí mirza gulam ahmadu tún jà nínú alukur'an ọ̀la tún wò lọ́ọ̀kan yìí òun ni a tún wò ní ọ̀kan wa yìí. ó ní ọlọ́run sọ áyà kalẹ̀ fún òun fún ìjọ amadíyà rẹ̀ wípé wabashiri lẹ́dínà ámànú annalahum kọ́dámà sídìkìn inda rabbihim wàbáṣírì lẹ́dínà annalahum kọ́dámà inda rabbihim yẹn ọlọ́ọ̀jalè rẹ̀ wá nínú kùránì ni ibi tó ti jalè rẹ̀ rèé o ẹ̀yin ènìyàn ẹ wù dáadáa tu yunusu ni o quran ten verse two quran ten verse two ibẹ̀ ni mirza gulam ahamadu ti lọ jalè gbólò yẹn wá àárín àáyà ló ti lọ yọ jáde níbi tí Allah ti sọ pé àkáànà lè náà sì á jàbá àwòháyìnà ìlà rajulin minhum àní anziri nas wàbáṣírí lẹ́dínà ámánú anna lahum qadama sidikin inda rabbihim. qala likafirun inna hadha la sahirun mubin. òun wá bọ́ sínú ibẹ̀ yẹn wọ́n wá lọ yọ wàbáṣírí lẹ́dínà àmọ̀nù ánàlàhùn kọ́dámà sídìkín ẹ̀ńdàrọ́ bìhìm. mirza gulam amadu ọ̀jàlè gbólóhùn yìí ni o láti inú súrátù yunus quran ten 2 omi ìtúrẹ́ o tí mirza gulam ahmadu tó tún jalè rẹ̀ wọnú súra al-istifta fún ìjọ amadiya fún ìjọ amadiya rẹ̀. ó ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun wípé wàtìlù àléyìn ma uhiya ilayka min rabbika. wàtìlù àléyìn ma uhiya ilayka min rabbika. ó ní ọlọ́run sọ gbólóhùn yẹn kalẹ̀ fún òun. ẹ wo gbólóhùn yẹn dáadáa ọ̀gbẹ́ni Mirza gulam ahmadu alikazab ọlọ́jalè rẹ̀ wá ni nínú sura al-an'am quran six verse one zero six quran six verse one zero náà ibi tí Allah ti sọ pé ìtẹ́bìrìn ma uhiya ilayka min rabbika la ilaha illa huwa wa a'rid anil mushrikin. ìtẹ́bìrìn.